irú uk ń bíbá yìí sí yìí tí nǹkan bá ṣe mí mi ní láti ṣe mọ̀yàn irú bàbá tó ń ṣe tíátà yìí tó ní ìgbà tóun sick pé ìyàwó Tinubu ló ẹ̀pù òun gbogbo yẹn tó jìlù bá da ò nídìí láti ṣe ọlọ́bẹ̀yàn kankan ẹ̀pù ẹ̀ tí nǹkan bá ṣe ọmọ àlọ́ tó máa gbé jìbì ẹni pé ìgbà báyìí ṣe mí ọ̀dẹ̀ máa fún alápẹ̀ntẹ́yìn tẹ́lẹ̀ nǹkan emergency ni emergency ọmọ gbàǹgbàǹsì wá ti gbé ẹ láti lé ni. ní ṣókísà ní ṣókísà kí lọ́nà àbáyọ níbi bá gbogbo ẹ̀ dé báyìí ọ̀nà àbáyọ ni wípé tó ń gbé bàbá mọ̀ pé dandan òun fẹ́ lọ wọ́n ní láti wá àdírẹ́sì yorùbá fún apologize fún wa. ok wọ́n ní díẹ̀ kan ni kó apologize fún yorùbá kó wọ́n fẹ́ lọ because gbẹ̀mí ṣe wo gbẹ̀mí ṣe wo káníkà wo lóòótọ́ bàbá jẹ́ ti dàgbà kò sí ọ̀rọ̀ fẹ́ ṣe torí pé àwọn tó ń fẹ́ lọ bá ń bẹ̀ bọ́t torí pé ọmọ tó ń sọ pé ọmọ ẹni ọ̀nà ká but àwọn Ìgbò náà wọn fi taratara dá wọn dá tabaníkà wo ìtàn wọn sẹ́yìn sí ilẹ̀ Yorùbá wọn dá sí Yorùbá àwọn gan náà dẹ̀ jẹ wá lẹ́sẹ̀ so tí bàbá mọ́mọ́ wọn mọ̀ pé àwọn fẹ́ ẹ̀bù Yorùbá kọ́ jáde kọ́ wá àdírẹ́sì Yorùbá kọ́ bá ti ní àdírẹ́sì wa problem máa wà. ẹ já fẹ́ lómi láàyè ẹ ṣe gan ni tún ti ṣẹlẹ̀ pẹ̀lú p five reunion yasa lalelele ẹ lọ́rọ̀ kan tẹ́ fẹ́ sọ. bẹ́ẹ̀ni. ó yá ó yá. nǹkan méjì tí mo ti fẹ́ sọ. ẹ já fún ọ ẹni láàyè ẹ lọ sà ní ṣókí ni kẹ ẹ jọ ní ṣókí ẹ má jẹ́ kó pọ̀ jù sà ẹ kúrọ̀ lẹ́. ẹ jọ ẹ kúrọ̀ lẹ́ ẹ má bínú o. ẹ má jẹ́ kó pọ̀ jù. ẹ jọ mo fẹ́ bá òkè sà nípa ti ayíbọ̀bọ̀ yẹn. òkè. tó ń pariwo wípé wọ́n lọ sáyége wọ́n lọ nà àwọn kan bẹ̀ wọ́n lọ ṣe kinní kan bẹ̀ ṣó wà ń bẹ̀ wọn ni wọn lọ irọ́ ayé bọ̀bọ̀ kan ló sọ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ lánàá ni. ok ó ṣẹlẹ̀ lánàá ó ṣẹlẹ̀ lánàá bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wá yẹn àwọn tí wọ́n wá yẹn wáì tí wọ́n ṣe lọ síbẹ̀ nígbà tí wọ́n ń ṣe mítìn láàárọ̀ títí di aago márùn tọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ń lọ síbẹ̀ ní seven o'clock everybody ti everybody ti lọ tán. ok kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ láàárọ̀ sà lásìkò tó ń ṣe tààrọ̀. wọ́n ṣe mítìn látàárọ̀ dalẹ́. ok. okay so wọn ọ̀rẹ́ anybody oníkálukú ti wá lọlé tán so àwọn méjì tó ń jókòó tó ń ṣe fàájì wọn ẹ wá débẹ̀ wá lọ ń ṣe wèrè fún pẹ̀lú wọn. ẹ ẹ sà tí wọ́n bá wá láàárọ̀ kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ sí ẹ̀ sójà. kò ohun tó máa ṣẹlẹ̀ kò tẹ́ anybody tó lè mọ̀. bẹ́ẹ̀ ni kò sí anybody tó lè mọ̀ ṣé wọ́n yín tọwọ́ wọn ni ṣé wọn ò yin tọwọ́ wọn ni àbí kò sún àwọn fúnra wọn. ṣé lánàá àbí wọ́n yìnbọn lánàá. wọ́n yìnbọn fún wọ́n yìnbọn ta wọ́n ó sún wọn fúnra ra wọn. Ah. Hmm. wọ́n yìnbọn ó sún àwọn fúnra ra wọn ah. ó sún àwọn fúnra ra wọn. ṣé ẹ wà mẹ́sà. ó yin tọwọ́ wọn ah, tí mi ò bá rí mi ò ní sọ. ok ẹ máa bọ́rọ̀ bọ̀ ẹ máa bọ́rọ̀ bọ̀. wọ́n yin tọwọ́ wọn wọ́n yin tọwọ́ wọn ó sún wọn so why tó wà nígbà tójú pé tẹ́sẹ̀ pé ah, so ìtayíbọ̀bọ̀ ń sọ pé ẹ wọn yọ rán yín sí wọn yẹ kán ṣe kinní kan sí wọn yẹ kán ṣe kinní kan sí wọn so kò sọ̀rọ̀ ń bẹ̀ o èmi ò mọ iye tó lè gbé fún ayíbọ̀bọ̀ mi ò mọ iye tó lè gbé fún. ayíbọ̀bọ̀ ò tiẹ̀ wá gbowó ìfẹ́ àwọn wà ní òṣèlú ni wọ́n gbowó. kò sí kankan níbẹ̀ kò sí kankan níbẹ̀ ah, ṣé lórí wípé ó máa dáa láti ninety thirty ó máa dáa ó máa dáa ó máa dáa ṣé òun náà la tó ṣì máa bá kú ni. ṣé òun náà la kò lè dá mọ́ kò sẹ́nibọ̀dì tó lè ṣe tó lè dá. ìpìlẹ̀ ń ṣẹ́yìn ẹ̀ yóò lè ṣe kó lè dá nìyẹn ìpìlẹ̀ ń ṣẹ́yìn. kò sẹ́nibọ̀dì tó lè ṣe tó lè dá eré yóò ṣe pé ṣé constitution mi ló fẹ́ lọ kọ lábẹ́ ṣé ó fẹ́ lọ kọ constitution mi lé fún ara ẹ̀ ni. <laughs> ṣé ó fẹ́ lọ kọ constitution mi lé fún ara ẹ̀ ni àbí ti nineteen oh, ninety nine yẹn kọ́ ló máa lò ní. àwa ló kàn. Ah, ah kò kàn because kò kàn yín o òótọ́ ni o mi ò lè parọ́ fún yín yorùbá nation yorùbá nation yorùbá nation ló kàn ṣóyè yín tọ́lọ́hún ìjà tá à ń jà ọlọ́run ló ń jà fún wa everybody dẹ́mọ̀ so ọlọ́run ló ń jà fún wa so ó kàn tẹ̀ wá ń dùn mí wípé kọ́lọ́run bá parí iṣẹ́ tán ibo ni gbogbo ẹ̀yin tẹ́ dúró ní dúró tẹ́ tako àwọn ọmọ Yorùbá tí yín tẹ̀ ń tako wọn ibo lẹ fẹ́ fojú sí. atako ni gbogbo eléyìí náà òun tẹ́yìn fúnra yín mọ̀ pé báwo ló ṣe rọ àsìkò kọ́ ọmọ Yorùbá wọn ṣẹ̀ṣẹ̀ ṣọ́yẹ̀ṣẹ̀ jáde ni kí ló dé tí fada Abraham wọn ṣe jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóun náà fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó ti lé ní four years tí Yorùbá nation ti ń kàǹpé wọn. bẹ́ẹ̀ni. kí ló tí ẹ ṣe wà kí ẹjọ ẹjọ ẹjọ mo fẹ́ bí ìbéèrè kí ló jáde nígbà tó ń dìbò governorship election lọ́sùn state àti èkìtì state tẹ lọ dá wọn dúró ká má dìbò yí yorùbá nation lẹ́fẹ̀ẹ́ àwọn onídìí àti dá wọn dúró láti máa lọ àwọn olórí wa wọn sọ pé ká lọ ká anybody ah. wọn sọ fún wa pé kọ́ máa ṣe tiwọn kọ́ máa ṣe tiwọn káwa náà máa ṣe tiwa ni. Okay ok ẹ̀gbọ́n níbi táwọn dé dúró yìí kí ni solution solution. owó kí n kówó lọ́rùn. kí ni solution sa. solution ojú wípé yorùbá nation ọlọ́run máa gbà fún wa ó dẹ̀ ti gbà fún wa. ẹ ṣe gan ni sa. kò sí lọ́wọ́ olóṣèlú kankan. ẹ ṣeun ẹja tó fẹ́ lómi láàyè ẹ ṣe sa. ó tún ti ṣẹlẹ̀ pẹ̀lú p five crew nìyẹn yasa. lálẹ́ lè lè rà lálẹ́ ẹ jẹ́ ká fún ẹ̀yin ìyẹn kan wà tó jẹ́ pé torí gbogbo àwọn tó ń pè yẹn ìjẹ́ ẹ̀ mọ̀ pé àti ẹ̀ tí pè nọ́mbà but fáǹfààní ẹ̀yẹn tó jẹ́ pé bóyá ẹ̀ ní nọ́mbà wa lọ́wọ́ a ti pin nọ́mbà yẹn sísàlẹ̀ ṣùgbọ́n torí ẹ̀yin tó jẹ́ pé ẹ padà máa wò lórí YouTube ẹ jẹ́ kí n tún nọ́mbà yẹn pè fún yín plus two three three five seven eight four eight two nine eight zero ẹ má pe nọ́mbà yẹn direct ẹ pè lórí WhatsApp nìkan ẹ má pe nọ́mbà yẹn direct ẹ pè lórí whatsapp nìkan plus two three three five seven eight four eight two nine eight zero ẹ pe nọ́mbà yẹn lórí whatsapp nìkan ni o ẹ má pè lórí direct call o. ẹ sọ fáwọn ojú adéṣe pé ojú adéṣe wọn ń ṣọjọ́ ìbí ẹyìn mo tiẹ̀ mo tiẹ̀ ń bọ̀ ah. ẹ ẹ ló mo ń bọ̀ ẹ bá mi ó dàn ẹ bá mi ó dàn mà ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí mo máa sọ ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìlà tẹ́ ẹ jẹ́ Yorùbá Nation supporter DJ Babs yín tó represent Yorùbá Nation ṣe birthday lónìí ayébọ̀bọ̀ dẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ pé kò tí ì gba ẹ̀bùn ọjọ́ òbí kankan lọ́wọ́ Yorùbá nation kankan lónìí pé wípé wípé só tán ayé bọ̀bọ̀ ní tó bá jáwọ́ làwọn ń ṣe ọjọ́ òbí à ń mọyì ẹ̀bùn táwọn ó ti gbà ẹ̀yin tẹ wá jẹ́ Yorùbá nation ẹ máa kí DJ Babs kú ọjọ́ òbí o ẹ̀yin tẹ bá dẹ̀ rò pé DJ Babs jẹ́ o ẹ fẹ́ fún ní nǹkan ọjọ́ òbí tẹ jẹ́ Yorùbá nation yàtọ̀ sí pé ń fẹ́ kí tẹ fẹ́ surprise ayé bọ̀bọ̀ wípé yorùbá nation ń bẹ lẹ́yìn dj babs náà tẹfẹ́ fún dj babs ní nǹkan ọjọ́ òbí ẹ bá mi sọ̀rọ̀ personally lórí whatsapp number ẹ béèrè fún account number ti dj babs ni o mi ò ní fi sórí general ẹ̀yin tó bá wù tẹ́fẹ́ celebrate dj babs kí ah, ọmọ ìyá yín ló ń ṣe birthday lẹ́nìí ẹ bá mi sọ̀rọ̀ personally kókè o dj babs o mo fẹ́ fún ní nǹkan báyìí fún birthday o lórí whatsapp number mi yẹn náà ni plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero now ẹ kúrò lẹ́mà. ẹ kúrò ní sálàfíà lẹ́wà. adúpẹ́ mọ́mì ẹ bá wa dá sí i. ẹ ṣe ẹ ṣe mo ti fẹ́ pè mo ti ń pè tipẹ́ láti jọjọ yìí. Ah, bẹ́ẹ̀ ṣe ń sáré iṣẹ́ ìṣẹ́fẹ́ fẹ́ jà ohun yíjo ẹ fẹ́ tó fẹ́ jà o. mi ò jà mi ò jà I am sixty nine years old. sixty okay, nine mo ti wà mo ti bẹ́ẹ̀ ni mo wà ní amẹ́ríkà ó ti lé ní forty five years tí mo ti wà ní amẹ́ríkà. okay. gbogbo àwọn ọmọ mi máa ń tọ́ sọ yorùbá fún mi. owó ni ẹ fi celebrate dj babs ẹ̀yin ọmọ yẹ o. ẹ máa gbọ́ mo ń gbádùn yín mà. happy birthdays mo ń bọ̀ kí gbogbo àwọn tí wọn bá sọ yorùbá fún yín báyìí mọ́rànmọ́rán ẹ̀ ní mọ̀pá amẹ́ríkà mo bí wọn sí àwọn márùn gbogbo wọn ti dàgbà. ok gbogbo wọn ṣe dáadáa mo ní dókítà mo ní mílítírì mo ní fámásì mo ní nurse tí wọ́n ṣe dáadáa ń bí tí ọmọ mi sọ pé ó fẹ́ lọ dá iṣẹ́ lẹ̀ ní nàìjíríà pharmacy tí a lè ṣe mọ́ mo ní farm gbogbo ṣé bí ọmọ tó sọ pé òun tẹ̀lé tinubu yẹn mo ń sunkún bí ṣe ń sọ̀rọ̀ ni wọ́n mi kó ní ní òkè pòpò mo dàgbà pẹ̀lú tinubu ni mo mọ everything nípa ayé ẹ̀ mo mọ everything pa gbogbo wọn ìtafájì mo ti ń tajà kí n tó wá síbi ṣé ohun tí Tinubu ṣé Tinubu bá jẹ́ aṣíwájú bàtọ́ pa àwọn ọmọ ní ẹ̀ṣà sópọ̀tà ṣe yí ń bá mo travel ilé ni mo máa wá ṣé ohun tó yẹ kágbàlagbà sọ nìyẹn ó dẹ̀ wá lanu sọ pé ṣé bí èkó ṣe rí nìyẹn kó ni mo dàgbà sí born bred law school everything lẹ́kọ̀ọ́ ṣé bó ṣe yẹ kí ìlú rí nìyẹn ìka máa ní ẹ o ayé bàbá àbí kí n máa pè é ìka ní ẹ o. kí la ayé bàbá ṣe. ṣé bó ṣe yẹ kí náà ṣé mo ṣe yẹ kí nàìjíríà rí ni ẹ tó ń pariwo tinubu èmi ló kàn ikú ló kàn kì í ṣe ìkọ̀kọ̀ ikú ló kàn mo jáde fi mọ́mọ́ tinubu mo mọ̀ mo dé ní ẹ̀ mi lè ṣe kí n má wálé mo lọ sílé ẹ̀ láti àgbo má lè ó gbọ́ èmi ò ń gbowó lọ́wọ́ èmi ò gbà <laughs> ọmọ àdúgbò lèmi náà jẹ́ ìsọfọ́ṣẹ́ kan tó ń ṣe lè kó yẹn ṣó dáa wọ́n pa ọmọ lẹ́sàsì ọmọ àlè yẹn bọ́ta ó ní wọn ò pààyàn ṣé wọ́n ti ṣé bílù ṣe rí ló ṣe rí ìgbà tí wọ́n lọ léwu tó kéré ṣé bílù ṣe rí ṣé ò lọ sí skul ọ̀fẹ́ ṣé Tinubu ò lọ skul ọ̀fẹ́ skul ọ̀fẹ́ dà ní ṣé Amẹ́ríkà tàwa nígbà tí kí lórúkọ ẹ̀ Trump tó ń bànújẹ́ pátì méjì ló máa ń wà democrat àti republican nígbà tá èmi republican ni mi tòdì họ́nhọ́n ni republican ni mi lamẹ́ríkà hmm. tó wọ́n ṣe mí lóore nígbà tó máa dìbò mo dìbò fún trump mo pẹ̀lẹ́ tó gbé wọlé nígbà tó bẹ̀rẹ̀ sí ṣe kàtìkàtì abọ́sìtì àdìpọ̀ democrat tẹ́jẹ́ ìjẹ́ káwọn èèyàn lọ dandan ní apc ní ṣé jàgùdà tẹ́ ń ṣe lẹ́kọ̀ọ́ tó ń jalè táwọn ọmọ náà wọ̀ lọ́sùn tọ́jú olóṣù kalẹ̀ ṣé òun ló dáa àbí ọ̀wọ́ náà ṣé ni wọn náà bó lóṣooṣù àbọ̀ kì í bọ́ lóṣù. Ah, ọ̀rọ̀ ah, mọ̀ jẹ́ ìyàwó wa. ayé bọ̀bọ̀ níyàwó lé o. ṣé yàwó ṣé ẹmọ kan tó jẹ́ yàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sixty seventy eighty wọ́n ṣàtìgbé ẹni kan náà ṣé ẹ rí olóṣó rí ṣé ẹ rí olóṣó ṣé ẹ rí ìyàwó ṣé ẹ rí pọ́n kékeré fọmọ ṣẹ́ṣó ìkànnìyàn nígbà tí apc ò bá dáa ẹ lọ síbò mi ah. dandan ni ṣòfò yín mọ́ bẹ́ẹ̀ ni ayé bọ̀bọ̀. ẹ ló mà ṣé ayé apc ẹ ló mà ṣé ẹ ló mà ṣé IAPC ni iṣẹ́ aṣẹ́wó ṣẹlẹ̀ ni àti yahoo àti gbàtọ́ fọmọ iṣẹ́ sí. IAPC ni gbàtọ́ máa kó àwọn ṣìgbókì máa gbọ́ nísòrísòrò gbàtọ́ máa kó àwọn ṣìgbókì tí amẹ́ríkà wá ràn ìyá ọkílẹ̀ sọ ẹ̀ lamẹ́ríkà máa gbà nǹkan lọ́wọ́ ń ṣe bẹ́ẹ̀ lé wọn padà ni ṣé àwọn ṣìgbókì náà dẹ̀ padà hundred ló ti lọ fún wọn ní hundred million nílẹ̀ haúsá omi gbé wọn lọ omi gbé wọn lọ lọ́dọ̀ yín náà kò fún wọn ní kankan kọ́bọ̀ kọ́bọ̀ yọ ó ti lọ fún hundred million kọ́bọ̀ yọ ó ti lọ fún ẹ̀yìn lọ́wọ́dì ó ti lọ fún ilẹ̀ haúsá lọ́dọ̀ àwọn ní ìsàtẹ̀gbẹ́ àmì nation tó ti kọ̀ hmm. mo dẹ̀ náwó sí i tó ti kọ̀ pẹ̀lú arúgbó tí mo jẹ́ wọ́n ti rìtáyà mo gbowó rìtáyàmẹ́ntì bí sọ́ọ́ ẹ máa dàgbà lágbọ́rọ́ lọ. ẹ dìbò pc. APC àmì ẹ dìbò fún APC ẹ dìbò fún APC kódà ẹ dẹ lọ sí mi. ìyá bàbá mi happy birthday wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọn ò ní kú wọn ní jí ẹgbẹ́ wọn ní jí ẹpa wọn fi ewu orí mi mo fi ṣàdúrà fún ẹ lẹ́nu wàá dàgbà wàá dògbò wàá rí jẹ wàá rí wàá rí náà wàá rí náà àwọn ọmọ ẹgbẹ́ ò dẹ̀ ní kú sí àjọyọ̀ tó máa ṣiṣẹ́ lánàá òjíṣẹ́ tó ẹ pé ní obì tó ti jáde lágbára ọlọ́run kọ̀ọ̀kan tó fi wọ́n ẹjọ́ yẹn àdúrà tí wọ́n ṣe yà kọ́ ẹ lára tó bá ṣe fọṣẹ wọ́n ẹjọ́ yẹn àṣìṣe wọn ẹ lára o máa lówó o máa nílá nílùú yẹn o máa ga ní kàlàfíà àlàfíà àbẹ sí ọmọ Tinubu rẹ o wà á níjọba ọlọ́run bí kọ́ńtà àbábọ̀ àwọn alóde kan rẹ bá mi yẹ padà yé bọ̀bọ̀ ọlọ́run bàbá mi yẹ kó padà wàá mú nǹkan tó da wàá mú tó tọ́ torí I'm a Muslim to the core, but mo is. di Christian. Ẹ máa ń ní mo lọ sí Mẹ́kà. Ni mo ṣe hajj. Mo dẹ̀ kí mo kí mo tó mo tọ́ mo tó kí tó fa. Ṣọ́ọ̀tì yẹn. Tí kòkò bá péyàn, èèyàn ń rìn síwájú ni. Tinubu tàn án sì ń rìn sẹ́yìn ni. Kí ni Tinubu bá ṣe? Ṣé Tinubu ọ̀rọ̀ tó máa fi kẹ́kọ̀ọ́ ṣe ni? Hmm ṣé kò lówó lọ́wọ́ tó máa fi kò ṣe ah. ṣé kò ní owó lọ́wọ́ gbogbo àwọn tó ń tọ́ ti wọn yẹn kò lówó tó máa fi tó ṣe nígbà tí Abíọ́lá wà láyé ó fún gbogbo kọ́lẹ́jì ní hundred hundred million every year ìwọ ni sinagbe ṣe ń bẹ̀rù ṣé kò sówó ni ṣé wo ni ò sí lọ́wọ́ ẹ̀ ní ìka máa níyàn o ìka níyàn o àbí mọ́gàjì gangan ta jẹ́ pé ìyálọ́jà wa ń gbà náà kò ṣe tó yìí o ó tún fọmọ ìjẹ́yà lọ́jà tún fi yà gẹ̀ ṣèyí bọ́ta ó lọ sí sùrà ó lọ fọ ó lọ fọ mọ́tò wọn níjẹta sẹ́yìn ọgbọ́n wọn ṣé wúlí gáàsì náà fi ṣe ní ayé ni sọ́ni kan pa wá tó ni ká máa wọ ọlọ́pàá ájà ńlá ẹ má bá ṣe yín lọ. ẹ ṣe wà. ẹ ṣeun màá dúpẹ́ gan-an ni ṣùgbọ́n ká tó tẹ̀ wájú nǹkan kan bẹ tí mo rí i pé ó dàbí pé àwọn èèyàn kọbi ara sí olóòtú ẹnìkan sọ pé ayé bọ̀bọ̀ know the truth it's because of his stomach. <laughs> ayé bàbá wa ń ṣiṣẹ́ ṣe ẹ ayé bàbá ń ṣiṣẹ́ <laughs> alaye etí mo fẹ́ sọ ẹ̀yin èèyàn kínní náà tiẹ̀ yà mí lẹ́nu ayé bàbá ń fi ọ̀rọ̀ kan ṣàwàdà àmọ́ ó fẹ́ dàbí eré ni ó lè má jẹ́ eré ayé bàbá ní DJ Babs òun ṣe bẹ́ẹ̀ dè lẹ́nìí àwọn Yorùbá nation rẹ̀ àdúrà náà fi ń celebrate ah, eh, ah. yẹ̀yẹ́ ni mo kà kún yẹ̀yẹ́ lèmi kà kún ah, ni dj babs ń ṣe birthday lẹ́nìí àwọn yorùbá ní ẹnu náà fi ń celebrate ayébọ̀bọ̀ ní tó bá jẹ́ pé àwọn tán ajó lóṣèlú ní sìn mm-hmm. àpótí máa kún fún owó lè ní birthday. tábàtí <laughs> so ayé bàbá wa ní dj babs wa ṣe birthday àdúrà ni gbogbo èèyàn ṣe fún àwárí ẹnìkan àbí méjì tó máa ní òkè a fẹ́ surprise ayé bọ̀bọ̀ a máa wá fowó celebrate dj babs àfàdúà ayé bọ̀bọ̀ tó ayé bọ̀bọ̀ tó ní ayé bọ̀bọ̀ tó ló máa náwó èmi lókàn ẹnu ẹ kúrò lẹ́sà kò sí yorùbá ní eh? ẹ kúrò lẹ́ adúpẹ́ o bàbá dádì ṣé dáadáa lẹ́wọ̀ àwọn ọmọ mi kọ́ ṣé dáadáa ọ̀rẹ́ ayé bọ̀bọ̀ kọ́ yìí. ayé bọ̀bọ̀ kí yín o. Èmi ni ògèdègèdè wọ́n ọjà. <laughs> Ṣé ìkẹyà àdùn? Ṣé ìkẹyà àdùn? ayé bàbá tẹ ẹ wò yẹ ògèdègèdè wọ jàgbá. bẹ́ẹ̀ni. yóò rere máa ń jáyé bàbọ̀. jésù jésù olúwa mi olúwa mi ẹ̀rọ. ìyàwó kìíní kan mo ti pa kìíní kan pé iye gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú tó bá ayé bọ̀bọ̀ lára mu káyé bọ̀bọ̀ jáde kó wá sòótọ́ pé ah, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun ò lè lóru àwọn ọmọ òun ò lè ṣeré bóde wù wọ́n ìyàwó nǹkan tó bá jáde tí ò bá lè pè wọlé òkèlè tí ò bá wà ṣé ó ti ayé bọ̀bọ̀ lọ́rùn ẹ jẹ́ ká bí ayé tó bá di lókè lọ́rùn ó ti tán. ok ẹ jẹ́ ká ayé bọ̀bọ̀ dáyé lóhùn. dáàdi mo ti dáhùn pẹ́ẹ́rẹ́ ayé bọ̀bọ̀ bàbá mo ti dáhùn pẹ́ẹ́rẹ́ ayé bọ̀bọ̀ rẹ tó tẹ́ ẹ lọ́rùn. mo ti dáhùn ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan màtó àtò sọ pàdé. èmi ò gbọ́ mi ò gbọ́dọ̀ wí mi ò gbọ́dọ̀ àwọn ẹ̀. mo sọ pé ká sọ tòótọ́ ọ̀rọ̀ yìí pé káyí pé ká má bọ̀nà lọ wípé ìjọba APC wípé ohun tí ìjọba ah. Buhari ṣe láti ọdún mẹ́jọ sẹ́yìn ti ṣe pé kò dùn mọ́ gbogbo aráàlú Nàìjíríà nínú tó ká sọ tòótọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ó mọ̀ sọ pé inú ẹgbẹ́ náà ni Tinubu ti jáde yẹn ò ní pé Tinubu yóò ṣe nǹkan tí Buhari ṣe. Ah, ah, oṣù ọgbọ́n kan tí Tinubu wí ó níbi tí Buhari bá dé ló máa ti bẹ̀rẹ̀ ipe ní ìyá ibi tí Buhari ṣàṣàyè wa dé ibẹ̀ sórí tó bá jẹ́ pé onígbàgbọ́ ni ó nígbà tí nígbà tí ọmọ Dávidi Rehoboamu tó gbàjọba àwọn ọ̀dọ́ àwọn èèyàn lọ́ba àwọn àgbàlagbà ó ní ẹ máa wo ó ní pàṣọ ni bàbá òun fi nà yín ó ní díẹ̀ àkéèké ló máa fi nà yín nísìnyí nígbà tó ń hmm, hmm, dìgbàjọ. Hmm, so nǹkan tí Tinubu tó máa fi nà wá ó ní pàṣọ tó bá tẹ bá wọnú átíkù mi tí mo kọ lánàá mo kọ síbẹ̀ yìí pé tó bá tó stéèjì kan ìjọ tí ẹ máa wò ẹ kọ̀rọ̀ yín sílẹ̀ kò ní pé oṣù méjì tọ́lọ́mọba ní òkè Bọ́lá Tinubu ló máa jẹ president wheelbarrow la máa máa fi wíìlì owó lọ sí ọjà ní àdìlọ́ra àkọ́tà máa jẹ. because because owó wa ò ní tó mọ́ owó wa useless owó wa i mean owó ok ní èní páàsì ti wọ eight hundred and fifty so ẹ wá jẹ́ ká wò ó pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ nílùú tẹ́ka kí èyí tí gbogbo ọ̀dà ní àná wọ́n sẹ́ndí fídíò kan sí mi láti jọ́jọ́ ti bẹ́ mi àárín èkó náà bí mi sí ọmọ olóògbé ó ní mí omi ògbẹ omi òkú dùmọ̀tà rí ṣùgbọ́n ní àná omi tó ya sí ìdùmọ̀tà flọ́ọ̀dì tó wà ní dùmọ̀tà ìdùmọ̀tà wa níbi ẹ̀yọ̀ omi kò fẹ́ gbé ẹ̀yọ̀ lọ lánàá. bẹ́ẹ̀ni. so ọlọ́run jẹ́ ní gbogbo ọ̀hún tí yìí jẹ́ gbogbo ọ̀hún tí à yìí à ń sọ à ń ṣe láwàdà à ń ṣe ní kiri ṣùgbọ́n òótọ́ ni pé ẹ jẹ́ ká ṣe nǹkan tó máa mú ìdùnnú àti ìtẹ́lọ́rùn táwọn ọmọ wa lọ́jọ́ iwájú tó fi jẹ́ pé wọ́n á lè kọ sára sí wa tí òfin ní jẹ́ èpè náà máa fi ránṣẹ́ sí wa táwọn bá kọjá níbi ẹ̀gbẹ́ sàárè wa àmì ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa ẹ máa bẹ́tò lọ. ẹ ṣeun gan ni bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o. Ah ẹ jẹ́ mẹ́ni wọlé kó di pé màá á fi ìbéèrè mi síta ẹ jẹ́ kí n mú. ọkọ ti sọ pé please drop his account ẹ drop account tẹ́lẹ̀ ẹnìkan àmì èmi ló kàn máa lọ ná jù bẹ́ẹ̀ lọ fún dídí. Eh. ó dà pé ẹnìkan ẹnìkan náà ló sọ bẹ́ẹ̀ àbí. mo jẹ́rìí àwọn èèyàn mi. Ah. Eh. ok ẹ jẹ́ kí n ṣe báyìí. a gbé jáde lálẹ́. ẹ jẹ́ kí n ṣe báyìí. a ti ń ìyàgò. mo máa repeat ọ̀rọ̀ yẹn for the last time bóyá o lè má yé àwọn tó bá jẹ́ pé wọ́n ṣe join wa yorùbá national ni dj babsi stand fún ayébọ̀bọ̀ ni ó jẹ́ páwọn olóṣèlú ẹni yìí dj babsi wá ń ṣe birthday ayébọ̀bọ̀ wá ń sọ pé dj babsi ó parí o àti owó àtàwọn yorùbá nation látìgbà tílẹ̀ ti mọ́ ó gba ẹ̀bùn ọjọ́ òbí kankan ẹnu làwọn yorùbá nation fi ń celebrate ẹ̀ ah. happy birthday lásán náà ń ṣe now ayébọ̀bọ̀ wa ni tó bá jẹ́ pé àwọn olóṣèlú tó bá pé àwọn làwọn ṣe bẹ́ẹ̀ dẹ̀ ọmọ iye tí ó ti wọlé túrú àwọn olóṣèlú. àwa fàdà Ibrahim. wípé àwọn Yorùbá nation wọn láwọn sí DJ Babs tó jẹ́ ọmọ ìyá wọn ṣùgbọ́n DJ Babs ló wọ̀n máa pé àdúrà yẹn náà ti tó tí àwọn èèyàn bá tiẹ̀ fowó celebrate àwọn. àwa rí i pé lóòótọ́ happy birthday happy birthday happy birthday náà là ń gbọ́ but for the last time mo máa sọ̀rọ̀ yẹn ẹ̀yin tó bá jẹ́ pé ẹ fẹ́ celebrate ẹ̀ẹ́ eh, DJ Babs J tó ṣe birthday ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp number mi ẹ béèrè account send the slip pé fún bẹ́ẹ̀ DJ dídẹ̀ díje babs ni o nọ́mbà tẹ́ fi lè bá mi sọ̀rọ̀ tó bá wù yín lọ́kàn gẹ́gẹ́ bí kan lára ẹni tó nífẹ̀ẹ́ díje babs ni o plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero Friend ẹni tó bá wish láti celebrate DJ Babs pẹ̀lú birthday tó fẹ́ fún DJ Babs ní nǹkan birthday ni mò ń sọ o ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number yẹn plus two three three five seven eight four eight two nine eight zero ẹ ló ẹ kúrò lẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣeun bàbá ẹ bá wa dá sí o ẹ jẹ́ sà ẹ ayé bàbá mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. ayé bàbá wà pẹ̀lú yín dáàdi mo wà pẹ̀lú yín sà. ayé bàbá mo wà pẹ̀lú yín. ẹ bá democracy ṣé kìí ṣe pé ti fẹ́ dojú democracy lulẹ̀ nàìjíríà rẹ̀ nà ṣá. wọ́n tiẹ̀ ti dá lulẹ̀ ní dáàdi. ayé bàbá náà ń bá sọ̀rọ̀ àti ìdá lulẹ̀. ẹ ti dá. ok ẹ ti dá lulẹ̀ ẹ sàmọ́ ẹ ti dá lulẹ̀. Hmm. ṣòwòrè kọ́kọ́ jáde ó ní cbn ń print owó. Mm Obaseki jáde ó ní CBN print owó CBN ẹ̀ sọ pé print two point something trillion naira náà ṣe é tán now America America tún sọ̀rọ̀ ní last week now pé Nàìjíríà wọ́n fẹ́ àtàkì Àbújá ṣe understand nígbà tó dànà ẹlẹ́fẹ́ change owó Nàìjíríà ṣé gbogbo wa ò ti mọ̀ pé election sí twenty twenty three mọ́ kò possible kí military gbàjọba. ṣé ẹ ti mọ̀ ṣá. bẹ́ẹ̀ ni sà. ẹni tẹ́ ẹni tá a gbé síbẹ̀ two thousand and fifteen nǹkan tó ṣe ní nineteen eighty four tó gbé democracy padà fún military ló tún fẹ́ ṣe. Hmm. ṣé ẹ ti understand. Hmm. ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé ẹ ṣì ń support APC. Ah, bẹ́ẹ̀ wo lẹ jẹ́ ṣe ń sùn gan tó bá dalẹ́ ó yà mí lẹ́nu o. because mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń lè sùn bẹ́ẹ̀ ṣe lè díjú yín tẹ̀lé fi sùn pẹ̀lú kan tó ṣẹlẹ̀ nàìjíríà yìí ẹ lọ ń gbẹ́ nìkan ẹni tinubu kó èmi ló kàn èmi ló kàn wọ́n béèrè question lọ́wọ́ yín gbẹ́ngbà tí tinubu ṣe gọ́vùnà lagos state láti nineteen ninety nine to two thousand and seven ẹ láṣìfẹ́mẹ̀tì kí ló ṣe kí ni lẹ́gẹ̀ẹ́sì òfin lẹ̀ lẹ́kọ̀ọ́ nothing. mo wà ní èkó ní àgbàdo ní two thousand and seven nígbà tó fẹ́ wọ́n ń tú òkúta lu Tinubu ni nígbà ba èkó jẹ́ ní two thousand and seven. Bọ̀dé George ọpẹ́lọpẹ́ Bọ̀dé George ló jẹ́ kí Fáṣọlá wọlé two thousand and seven tó bá jẹ́ pé owó tí PDP gbélẹ̀ lẹ́kọ̀ọ́ ńgbà yẹn pé Bọ̀dé George ò ẹ̀bẹ́ sòwò yẹn Fáṣọlá ò lè wọlé lẹ́kọ̀ọ́ bí kò Tinubu ba èkó jẹ́ ńgbà yẹn tó wá ń kílèmù glory àwọn glory oní glory right now pé tún èkó ṣe ṣe understand ayé bọ̀ bọ́tẹ́ bá ní company fúnra iṣẹ́ lè gbádùn tinubu yẹn kó wáyé di company yín. Ah, bọ̀ dáàdi ṣé tinubu ò ní company ni sà. níbo ló irú company wo ló ní nàìjíríà irú company wo ló ní oní oní radio station tv station àbí ok company wo ló ní ibi tó ti produce aṣọ àbí tó ti produce ọ̀rá àbí tó ti produce anything tó ti produce oúnjẹ company wo tinubu ní nothing wọ́n propaganda tẹ kàn ń gbé káàkiri gbogbo nàìjíríà tó bá pọ́ mọ́ iye gbogbo wa everybody gbogbo wa ló máa jẹ breakfast tó bá pẹ́ àwa ń sọ ṣé àwọn amẹ́ríkà ti lọ kó amẹ́ríkà ti lọ kó àwọn ọmọ ẹ̀ tó wà nàìjíríà kó nàìjíríà sá london ti lọ canada ti lọ ah, because wọ́n mọ̀ pé military wọ́n mọ̀ pé àwọn military máa take over nàìjíríà before may before february ṣe kò sí má ṣe fẹ́ di election nàìjíríà apc ò lè wọlé pdp ò lè wọlé ó possible kí peter obi wọlé because money ti take over gbogbo the all nigeria right now hmm. the way forward ni fún apc ni pé ká dàbò yẹn rú ká sọ pé mílíọ̀sì ìbàjọba that is it. gbogbo eh, tinubu tó ń kó nàìjíríà tó lọ kó fáwọn asá eh, flood ò ṣẹlẹ̀ ní kano ló ń donate hundred million kogi tí flood ti ṣẹlẹ̀ anambra tí flood ti ṣẹlẹ̀ kò ń donate hundred million ṣe understand ayébọ̀bọ̀ tó bá two hundred million naira tó bá gbé sí ìgboro èkó bó ṣe jẹ́ one million naira náà fún yín káfíń ẹ̀páwà yín lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀kẹ́ fi wáṣẹ́ ní nàìjíríà ẹ̀ ní máa support our people na. even ni wọ́n náà. ìyàwó jẹ mí sà. ẹni. ìyàwó jẹ mí sà. ayébọ̀bọ̀ níṣẹ́ lọ́wọ́ níyàwó jà wọn. ẹ ẹ má jẹ́ ká máa sara wa kò sẹ́ńtì àjẹ́ nàìjíríà. àti pé ayé bọ̀bọ̀ wá sí nàìjíríà. eléyìí tó jẹ́ tinubu gẹ̀ ìyá ń jẹ tinubu nàìjíríà tí ó lè rìn láì mọ́ kò sí kẹ́ńtì lẹ́yìn mi tí ó lè tọ́ tí ó lè tí ó lè kọ́ ẹjọ́ gba treatment nàìjà ló sọ pé ìyá ọ̀jẹ̀ o ẹ̀ ẹ́ mọ̀jà tẹra wa ọlọ́wà fún yín ṣe o ẹ kọ̀tínú kan máa gbé tinubu ọ̀lọ́bì kankan. ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. alhaji ẹ bá ṣe ẹ tẹ̀sán. yes sir ẹ ṣeun. alhaji ẹ jẹ́ ní sáré chip in something. now dj babu fẹ́ kẹ́ sọ̀rọ̀ ká tó gba kọ̀ọ̀kan rárá. ẹyìn tẹ bá rántí dáadáa ní ibi mo ti ń polongo mo ti ń sọ kínní for the past two weeks mo ní kọ́ lọ rẹ́dì eléyìí ń sọ̀rọ̀ pé bóyá yorùbá nation ò no yorùbá nation mo ní tí wọn ò bá fún wa ní yorùbá nation tó fi tipátipá lọ sí dìbò kọ́ máa gbàdúrà pé kólógun má take over because men looking at the election wàhálà máa ṣẹlẹ̀ and tábà dẹ̀ máa jí tábà máa sùn tábà máa jí wọn lọ́lọ́gun ti take over ni so the best thing ni pé kó jẹ́ ká lọ kólógún kólógún take over ayé sọ kankan ní the other time wọ́n sọ pé ẹ yẹ yorùbá ẹnu yorùbá kù ẹ ní ninety three kìnnìkan kìnnìkan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó pè ní the last time yẹn ní the other time wọ́n ní support ti Abiola nígbà yẹn hmm. is over eighty percent nílùú yorùbá kọ̀ọ̀kan hmm. eléyìí ò ṣe pé bóyá à ń sọ à support yorùbá wa the best thing ni pé kí Tinubu kó support yorùbá nation kọjá kárí ìlú yẹn gbà àwa àwa sọ fún wọn wípé ok fine ẹ̀yin làgbàlagbà tá a rí gẹ́gẹ́ bí ẹ̀yin làgbàlagbà tá a níwájú ẹ lọ ṣe but àwọn ò fẹ́ ṣe all because of selfish interest wọ́n wá dúró lórí pé one Nigeria one Nigeria tẹ́yìn tó yẹ pé ẹ kàn ń sọ lẹ́nu ni tẹ́ẹ̀dẹ̀ preach ikọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ haúsá ẹ ti bẹ́ lọ ordinary ọmọ ẹ̀yìn náà tó jọ ọjà wọn lọ́hùn ó níyẹn tí bàbá gbé lọ síbẹ̀ but into, the same thing ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá hmm. ẹ tiẹ̀ kí wọ́n kú ẹ kí wọ́n ẹ bá wọn kẹ́dùn rárá ìkọ̀ǹkọ̀ tí nǹkan ti ṣẹlẹ̀ ṣé tinubu lọ but nǹkan kékeré ò gbọdọ̀ ṣẹlẹ̀ nílùú haúsá haúsá tẹ̀lé òbóyá ẹ̀ ń wá favour ń bẹ̀ tó pẹ̀ at the end of the day ibi ló máa fi sun yín bọ̀ ń ẹ rò pé bí náà máa fi sú Tinubu. ọ̀rọ̀ pé mo rò pé kọ́ ibi ló máa fi sú wọn ọlọ́màjọ kò fún wọn ibi tẹ́yìn wọn sọ pé ẹ kátìkù máa take over kíkiní kan máa take Sẹ̀tìmà ló máa take at the end of the day. ṣé Nàìjíríà Yorùbá kò wá padà sẹ́sẹ̀ àárọ̀ hmm. ṣé Yorùbá padà sẹ́sẹ̀ àárọ̀ torí wọ́n sọ̀rọ̀ mo kọ̀ mọ́mọ́ mo kọ̀ fún wọn láyè pé kó but ṣe rí àwọn pọ́ìntì tó ń mú jáde ó kè nísìn àyìn tó ṣẹlẹ̀ lánàá sáwọn ọmọ Mm. sáwọn ọmọ um, ta ló ọ̀dà eh, pé káwọn sójà jáde wọn tún ní sọ yẹn tọ́ba yẹn wá ní pòlítíkù kìíní kan ni wọn ti rẹ̀ ń tó ọ̀dà ti endsars wọn ní Tinubu kọ́ kìíní kan kọ́ ok fine ah accept ta ló ọ̀dà àwọn sójà jáde lánàá lánàá yìí <laughs> ta ló ọ̀dà àwọn sójà jáde bọ̀ wọn ò ní sọ̀rọ̀ wọ́n máa sọ pé ẹ eh, ìṣọ̀kan ẹ eh, àwọn ní Yorùbá lọ́kàn tẹ bá ní Yorùbá lọ́kàn ni tẹ bá ní yorùbá lọ́kàn ẹ̀ ní máa bẹ́ẹ̀ ní máa máa tweet àwọn yorùbá wọ́n máa tweet àwọn ọmọ yorùbá hmm. wọn ò dẹ̀ níjà sọ̀rọ̀. ẹ jẹ́ fún èèyàn méjì láàyè sí kó tó nípa lọ́lé èèyàn méjì tí mo dẹ̀ máa fún láàyè yẹn mi ìfẹ́ mi ìfẹ́ kí ẹjọ́ yẹn pọ̀ jù ní ṣókí ni ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́ o. ẹ ṣeun bàbá ẹ káàbọ̀ sórí ètò sà ẹ kí ọlọ́run á máa fún yín ṣe. àmì ẹ jù mr money ló ń pè. yes sir mr money láti láti london mr money agboola alias of bad fashion. láti london ẹ ṣeun ẹ bá wa dá sí ní ṣókí kẹ́ẹ̀dẹ̀ fún wa ní ọ̀nà àbáyọ. nípa ti nípa ti èmi ló kàn tán ní nǹkan táwọn èèyàn fi ń bínú sí tinubu pé ń pa ọ̀rọ̀ lẹ́kí tó ní ṣé tinubu jẹ́ president ní àbò jẹ́ governor àbò jẹ́ military ṣé gbogbo ṣé sanwóolu lè ṣe nǹkan kan láìsí ọwọ́ tinubu ń bẹ ṣé sanwóolu lọ́rùn kò ń ṣe governor lẹ́kọ̀ọ́ tinubu ni nǹkan tí Tinubu bá sọ ni Sanwó-Olú ń ṣe so gbogbo yìí tí èmi ló kàn ń sọ yẹn pé ṣé Tinubu ló jẹ́ kínní àbí kínní ṣé ó rò pé Sanwó-Olú ló ń pàṣẹ ni bí gẹrẹwu ló jẹ́ ó kọ̀ ká gbádáwọ̀ bí nǹkan míì tí gẹrẹwu lásán ni àṣẹ tí Tinubu bá pa ló ń ṣe so bó ṣe bí yẹn ṣe jẹ́ nìyẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá èwo níbẹ̀ ni Tinubu lọ dá sí tí ò bá ṣe ti Ọ̀wọ̀ tó kú ọ̀la torí pọ́ fẹ́ ṣe election wọn l'Àbújá ló lọ ṣe ojú ayé ńbẹ̀ ìgbà tí tí Ìbàdàn ṣẹlẹ̀ tí wàhálà ṣẹlẹ̀ bá lọ ṣe Tinubu débẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ ní gọ̀gàn ṣó débẹ̀ gbọ̀ngbà tó kú ọ̀la tó fẹ́ ṣe kínní ní Àbújá eh, ó wá wá síbẹ̀ ó fẹ́ ṣojú ayé gbogbo ìtẹ́ni tó ń gbọ̀n lápá tó ń kágbádá tí ọwọ́ ẹ̀ ń gbọ̀n yẹn ẹ jẹ́ ó débi tó máa ti rí owó kó ẹ̀rí pọ́wọ́ yẹn á straight. <laughs> sọrí disease tán ló wà lára ẹ̀ kò ní disease tán àwọn èèyàn ní kò ní disease o ibi tí o ti rówó owó ẹ ojú yẹn tó rọ̀ yẹn owó ló ń jẹ́ bẹ́ẹ̀ ojú yẹn ó máa ń rọ̀ owó ni tó ti yẹ yín ibi tí Buhari bàjẹ́ dé lòun náà ń bọ̀ lọ pé ló ń bọ̀ lọ ṣe ń bẹ̀. ẹ ṣe gan ni sá ojú adé rí nǹkan tó gbé ọ̀pẹ rí. ẹ ṣe gan ni bàbá adúpẹ́ lọ́wọ́ yín ayé bọ̀bọ̀ a sọ̀rọ̀ kan jò ní nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà akíntúndé oyèládé ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà láti òṣogbo mo sọ́njọ́ náà lọ́hùn pé a ti ń tọ́jú kílẹ̀ kókó àbúrò yín eh, olúwaṣeun lágbájú ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà ẹ káàbọ̀ sórí ètò ẹ túbọ̀ mọ́ bá ń tọ́jú ṣeun ọlágbájú àwọn ti Crown FM ẹ mo sọ pé àwọn ọ̀gá wọn ní Ọ̀ṣun nìyẹn ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà mo kí n pẹ́ káàbọ̀ sí QH radio ní Ghana o ẹ látàyè alálùmọ́lẹ̀ látàyè tipẹ́tipẹ́ ẹ já fẹ́nìkan láàyè sí kó tó di pé ẹ lọ ẹ kúrò rẹ sà. bàbá ẹ káalẹ́ o ẹ kú ètò. ẹ máa ṣeun ẹ káàbọ̀ sórí ètò ó kọ yín àti bí ẹ ti ń pè wá. orúkọ mi ni Mr. Olúṣọlá láti Spain. Mr. Olúṣọlá láti Espayo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá. ẹ ṣeun ẹ bá wa dá sí ní ṣókí. ní ṣókí torí mi fẹ́ gbà wá ní àkókò ṣé ẹ rí lójúwòye tèmi Tinubu kò nífẹ̀ẹ́ Yorùbá rárá kò nífẹ̀ẹ́ Yorùbá tó bá jẹ́ pé ẹni tí ó nífẹ̀ẹ́ Yorùbá ni àbá ní òkè ká wo nǹkan tí wọ́n lè ṣe ẹ wo mo gbogbo kó má tún dàbí pé a tún tún ọ̀rọ̀ yẹn sọ mo ti sọ̀rọ̀ lórí ètò yìí rí wípé gbogbo ìgbà tí wọ́n pa Yorùbá ní gàngàn tí àwọn Fúlàní tí wọ́n pa Yorùbá kí ni bàbá yìí ṣe ṣe mo kí ṣe ló dákẹ́ tó dàbí pé kò kàn tẹ̀ ṣe bíi pé nǹkan kan ṣẹlẹ̀ so ìdí èyí mo ti mọ even bó débẹ̀ gan ẹrú Haúsá ẹrú àwọn Fúlàní ló tún máa lọ ṣe ẹ̀rì wọ̀ gbogbo ẹ̀ tún máa máa wọ́ọ̀sì sí ni mi ì ṣe pé fún un so lójú mi wòye tèmi yorùbá nation ni solution a sì ń tanra wa ní dáwà yorùbá ń tanra wa. ok. tí yorùbá nation bá dá dúró ojú máa kára wa mọ́ anybody tó bá fẹ́ ṣe politics ó máa fi ká gbàgbé bible ká gbàgbé koran ó máa fi ògùn búra nígbà tára bá sọ́kàn bíi méjì mẹ́ta nínú wọn everybody máa sit right. ẹ ṣe gan ni sir ojú òní tì. so ọlọ́run kó wa ṣe o yorùbá nation lèmi dúró kú o. ẹ ṣe gan ni sà. <laughs> ó tún ti ṣẹlẹ̀ pẹ̀lú p five reunion yes sir. ayé bòbò ìmọ̀ràn wulẹ̀ nífọ̀n yorùbá ni kó tó di pé a mọ̀ lọ́lé <laughs> ẹ̀rín pàtó náà sì máa fún yín mọ̀ràn ah. àwọn náà sì máa fẹ́ yín náà mọ̀ràn kò yé wọn. <laughs> Portable eh. Portable QH radio. o tí mo fẹ́ sọ ni wípé tá a bá ń gbọ́ gbogbo àwọn tó ń pè wọlé lọ́tún lọ́sì bí wọ́n bá sọ wá sọ pé nígbà tí ọ̀rọ̀ ìgangan ṣẹlẹ̀ kí ni Tinubu ṣe kí ló lìdí sí ọ̀rọ̀ ìpànìyàn ní ìgangan kó tó máa bẹ̀rẹ̀ pé kí ni Tinubu ṣe nígbà tí àwọn Yorùbá nation tán lọ sí gangan tó sọ pé àwọn tó wà ní gàngàn wọn ń pa Yorùbá tó lọ atáàkì wọn padà ǹjẹ́ ta ni wọ́n fi ta ṣé wọ́n jẹ́ kí Tinubu mọ̀ ṣùgbọ́n àti wọ́n lọ pa àwọn èèyàn níbẹ̀ táwọn ìgàngàn náà atáàkì padà wọ́n wá ń dárúkọ Tinubu <laughs> wọ́n ń dárúkọ Tinubu ṣé Tinubu wà ní gọ́ọ̀mẹ̀ntì ni torí èmi mo béèrè béèrè lẹ́kan hmm. màdẹ́sùmọ̀ tún wọn fi padà ṣé Tinubu jẹ́ gọ́ọ̀nà for your state ni Abu hmm. gọ́ọ̀nà of Lagos state Abu president Nigeria ìmọ̀ràn wo lẹ fẹ́ fún Yorùbá nation. ìmọ̀ràn tẹ̀lé fún wọn ni pé bí mo ṣe máa ń sọ náà láti máa sọ ọlọ́ọ̀ba kò ní gba ohun lẹ́nu wa. èwo ló tiẹ̀ fa orin kò yé wọn tẹ ẹja ẹja gbèdè last call lóye ẹni ẹni tí ń try ti pẹ́ láti wọlé ẹ kúrò lẹ́ẹ̀ mà àbí sà ni ẹ kọ́ lẹ́ sà tí o lára kọ̀ọ̀kan mo fẹ́ kọrin kan nìyẹn má bínú. ẹ̀yin náà tó fẹ́ kọrin fáyébọ̀ bá mi. torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà rìpọ́blìkà dúró òmìnira adé ìyànjẹ Yorùbá gan. ayébọ̀bọ̀ ṣẹ̀rí ṣẹ̀rí òótọ́ ọ̀rọ̀ tẹ́pẹ́ onígbàgbọ́ ni tẹ́pẹ́ mùsùlùmí ni eléyìí tí o bá jẹ́ ẹni méjèèjì ni o discriminate ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ronú dáadáa nítorí tọ́lá àtàlà Muhammad sàlám mo fẹ́ kẹ́ wojọ́ tẹ́ máa pàdé tẹ́ máa dúró wájú Ọlọ́run tẹ́ máa rojọ́ tí ẹ̀ ní ní lọ́ọ̀yà. bọ̀ ẹ má gbàgbé pé àwọn kọ́ ni Tinubu o àwọn ò lágbára láti tún Nàìjíríà ṣe o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà bọ́sẹ̀ tó mọ̀ wípé ìbò ẹyọ kan ṣó lè ó lè gbé bí tẹ bá fẹ́ jẹ president sà ok ìbò ẹyọ kan ṣó lè gbé wọlé ó dẹ̀ jẹ́ kẹ́ má di president. torí mo rò pé ẹni tó yẹ kẹ́ ẹ bẹ̀ gangan ọ̀tọ̀ ni kẹ́ ayé bọ̀bọ̀ tẹ̀ ń bẹ̀rẹ̀ lágbára láti sọ nàìjíríà di nǹkan o. ibi tí mo ń lọ ibi tí mo ń lọ ẹ máa understand n sìn ṣẹlẹ tí mo ṣe wà Yorùbá Nation mo support. ok gbogbo àwọn tó jẹ jẹ ọ̀rẹ́ mi pátá mò ń kéde Yorùbá Nation fún wọn ni torí pé kí ni ìyá yẹn pọ̀. ìlú tá a wà òtútù pọ̀ gan-an a lè wálé tàbá tó wá fẹ́ wálé ẹ̀rù tún bà wá wípé ah ibi tá à ń lọ yìí ah ẹni yẹn pé gbọ́dọ̀ má tún lọ kó sọ́wọ́ àwọn agbénipa o hmm. ẹ̀yin náà wò yẹn ayíbọ̀bọ̀ ẹ̀rù dáadáa ní ọjọ́ tẹ́ máa wà nù sáré díẹ̀ ní tíyàwó àtọmọ tí wọ́n nílé yọjú sí díẹ̀ ní tẹ́ máa pè tọ̀ ní dáìlóhùn hmm. ǹjẹ́ nàìjíríà dà nígbà tí Ọbásanjọ́ nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ yorùbá la support ẹ o wípé ah, ẹ̀yàn wa ni a máa jẹ̀gbádùn. seventeen ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n kan tí bàbá kò gbowó wa rí. nígbà tí how how how sure are we pé a lè a lè trust baba Tinubu pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí yes sir òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun o torí pé tó bá ṣe dáadáa láàyè yìí òun ṣe fúnra ara ẹni tó bá dẹ̀ ṣe kan tó kù orí ọlẹ́dà ẹ̀ àtọwọn ọ̀dílà àtọmọ ẹ̀ òun ló ń ṣe fún ayé bàbá gangan mọ̀ wípé bàbá Tinubu lè wá fún àní ẹni gbìn yes sir ẹ eh, ọmọ ọlọ́jọ́ mi mo fẹ́

ǹjẹ́ ṣe ṣíbí àkọlọ́pọ̀ ìtàn wọn ni wípé baba baba ẹ lè fọlọ́run ṣe èrí àti kúrò àtẹlí ẹgbẹ́ dání pé yorùbá ní sẹ́ni àjẹ́dá fúnlẹ̀ yorùbá ni. wàláhì tàláì sọ́mọ́bílẹ̀ ní sílákùá nítorí <laughs> pé bàbá ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ èèyàn lẹ èèyàn lẹ dúró fún báyìí èèyàn bíi ti ilẹ̀ dúró fún báyìí anopi sọ wípé ah. ẹni sùúrù <laughs> ẹni sùúrù èèyàn bíi ti ilẹ̀ dúró fún báyìí pé ẹnfẹ́ lọ́n búra ẹni sùúrù ẹjẹ́ kí lansa anopi sọ sàlám anopi ni kò nífẹ̀ẹ́ ìran ẹ kò nífẹ̀ẹ́ ìran ẹ ó ní lára àgbàgbọ́ ló wà tí ọmọ olúmi tí elédèmí bá ń fìyà jẹ mi màá mọ̀ wípé elédèmí ni ṣe ok nígbà tí ó ti pẹ́ tí nàìjíríà ò ti da ṣùgbọ́n wọn ò pa wá ṣé tinubu ló ń fìyà jẹ wá ẹwọ̀rọ̀ tẹ sọ ẹni pé ṣé tinubu ló ń fìyà jẹ wá ṣé lédè mi ló ń fìyà jẹ mí. ẹ ṣe sà ẹ ṣe sà má dá yín lóhùn má dá yín lóhùn má dá yín lóhùn sà má dá lóhùn nígbà tí bàbá tinubu tó wà ní gómìnà Lagos State kí ló fà Lagosian èkó lọ́ọ́ bí mi sí mo ṣe lọ́ọ́ bí mi sí. ìgbà tí tinubu tó rú Lagos State ó fìyà jẹ Lagos State. bẹ́ẹ̀ ni sà ó fi àjẹ Lagos State. sáà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. èkó gbádùn èkó gbádùn o mùsùlùmí ni bàbá Tinubu o mùsùlùmí lèmi náà tó bá dijọ́ ìgbéǹde àlìkámọ̀ tọ́lọ́n bá fún mi láyé láti takò bàbá Tinubu kábò ń torí alẹ́mìlẹ́gì bí wàá ṣáádà gbogbo nǹkan tó pamọ́ láyé yìí ó hàn kedere lójú ọlọ́run ṣó ti yẹn ó hàn kedere lójú ọlọ́run ṣe bẹ́ẹ̀ mi ṣe wà mí ní mi ní kọ́ sídìí àbòsí ayé bọ̀bọ̀ ẹ rántí ẹ má torí nǹkan tẹ fẹ́ jẹ kẹ kọ́ sẹ́yìn àbòsí sà. òbínà ti oòdùà òbínà tẹ̀mí náà ni Fada Ibrahim ó dẹ̀ máa wọlé èyí ló kàn next day twenty twenty three lágbóró. wọ́n ní kò sí kíta fẹ́ jẹ. ẹ bá bá wọn sọ wọn ò ní gbọ́ wọn ò dẹ̀ ní gbà. ẹgbẹ́ tiẹ̀ ti kú ẹgbẹ́ ti kú ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. oòdùà nation. ẹ sọ nǹkan tẹ́ máa sọ ni pé <laughs> eh, yorùbá náà ló máa sọ pé ká gbogbo níwọ̀ntúnwọ̀nsì ike gbogbo kan ló sì nígbà àti àkókò èmi ò sọ pé káwọn yorùbá nation kan máa kóra wọn jọ fún mẹ́gà rally o èmi ń sọmọlé yorùbá yorùbá náà ń jà fún ṣùgbọ́n ká má ṣe nígbà tí ò yẹ ká ṣe nígbà tó tó àtìgbà tó yẹ wọ́n sọ pé islam fẹ́ jáde ṣùgbọ́n ká má ṣe gbàgbé pé political rally ń lọ lọ́wọ́ báyìí èyí tẹ́lẹ̀ ẹnìkan pè kú ipe ẹ eh, tí wọn bá ṣọ́ra mílítírì ló bá gbàjọba tìbítì bá gbàjọba ìyá òjò jẹ gbogbo wa rí ìyá yìí òjò jẹ gbogbo wa rí torí pé nígbà tí wọ́n gbé ọmọ Yorùbá dìde láti dì láti díje fún ààrẹ orílẹ̀-èdè tẹ́yìn Yorùbá nation tẹ́yìn náà takò pé ẹ̀fẹ́ ṣe rálì tí wàhálà bá dẹ̀ ṣẹlẹ̀ tíjà ṣẹlẹ̀ táwọn mílítírì tó bá dẹ̀ ráyè wọlé síba lára fẹ́lẹ̀ gbàjọba. wọ́n ní yọ̀ ọ̀jọ̀ gbogbo wa ni. gbogbo ẹ̀ tẹ̀ wá diaspora tẹ̀ sọ pé Yorùbá nation wẹ́ẹ̀ wà wálé ẹ̀ wà fèsì ẹ̀ mílítírì regime <coughs> ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ. DJ Babs ìmọ̀ràn wo lẹ ní fèmí ló kàn. sẹ́ẹ̀rì ìmọ̀ràn kékeré mo ní fún. <coughs> ayé bọ̀bọ̀ ayé bọ̀bọ̀ a máa pààyàn lẹ́rìn wọ́n ní yọjọ jẹ gbogbo wa ni. mo bá gbàgbé pé lẹ́lẹ́ ìmọ̀ràn yẹn màá sì gbé jáde màá èmi ò ní di owó èmi ló kàn sẹ́ẹ̀rì <laughs> Yorùbá Nation àwọn tèmi mo mọ̀ wọ́n lẹ́yìn ètò ẹ̀kọ́ gbagba sẹ́rí ẹ̀yìn tèmi sọ ni pé ìmọ̀ràn tèmi máa fún àwọn èmi ló kàn ni pé kọ́yé fi ọwọ́ ọlá gbá àwọn ọmọ Yorùbá lójúmọ́ kọ́dẹ̀ rántí wípé Yorùbá ọmọ ìyá wọn ni wọ́n ń fi ìyà jẹ tẹ́ bá ti torí pé wà láyé power tẹ́ ń ṣe agbára lò sí ọmọ tó jẹ́ elédè tẹ́wọ́ rò bóyá ẹ fẹ́ máa satisfy ẹni tí ò ń ṣe léde yín ẹ má gbàgbé wípé wọ́n ń wò yín wọ́n dẹ̀ mọ nǹkan táwọn náà ń ṣe tẹ́ bá wò pé ẹ̀ ń tẹ́ àwọn haúsá lọ́rùn pé bẹ̀rẹ̀ ti máa rí bò ẹ má gbàgbé wípé wọ́n ń rí yín bẹ́ẹ̀ ṣe misuse àwọn ọmọ ìlú tiyín wọ́n dẹ̀ máa jẹ́ kẹ́ máa mọ̀ wípé tẹ́ni tó fi lè mú ní tó fi lè mú wọn kọ́ máa ṣe ọmọ ìlú wọn báyìí tágbára bá dé ọwọ́ ẹ̀ ó kàn ń tàn wá jẹ ni ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ fà wá. àti wípé tí wọ́n bá wá tó àlọ́ lo àbọ̀ àbọ̀ tó bá wá di wípé ó ku ẹ̀yin kù wá yín ṣé ọ̀dọ̀ yorùbá náà lè máa padà sí tí yorùbá tẹ̀ ṣe nǹkan gidi fún yorùbá tẹ̀ ṣe nǹkan gidi fún lè máa wá padà sọ́dọ̀ ẹ̀ ṣé yorùbá máa wá tẹ́wọ́ gbà yín gbà yẹn àmọ́ gbogbo ọ̀rọ̀ àfilẹ́ ọlọ́run lọ́wọ́ yorùbá nation mo mọ̀ pé wọ́n ti ń faradà lọ ìgbà díẹ̀ dẹ̀ ló kù ìgbà díẹ̀ ló kù tí gbogbo kínní máa fi tán. ok àwọn sójà tí wọ́n ń lò kọ́ máa lò wọ́n lọ lágbára ọlọ́run ọlọ́run á fún wa lágbára ọlọ́run. ẹnìkan ti sọ fún yín pé wọ́n yin yín yìí kò ràn yín. ẹ sọ ẹ jẹ́ ẹ wo the last caller mo fún yín ní ìṣẹ́jú kan ìṣẹ́jú kan the last caller ìṣẹ́jú kan the last caller ẹ jọ Adesola ló pè láti Dubai. láti. ẹ ń gbọ́ mi Dubai Dubai. láti Dubai ẹ káàbọ̀ sórí ètò. bẹ́ẹ̀ ni sà eh, ẹ Nàìjíríà kò kárí kò sì lè kárí ẹ ká lọ síbi nǹkan tó máa kárí Yorùbá Nation nìkan ló lè kárí. that is it. ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. Yorùbá Nation ní nǹkan kan wọ́n ní méjì kan tó jẹ́ wípé nǹkan méjì yẹn ó máa redress everything number one tẹ́ bá lọ wo bí national tẹ̀ mú wọ́n sọ wípé equal right bá a ṣe bẹ̀rù la bọ́mọ tó ti yé so equal rights and justice tí méjèèjì yẹn bá ti wà nínú òfin gbogbo nǹkan yòókù ló máa redress kò dẹ̀ sí equal right ní nàìjíríà kò dẹ̀ sí kò sí justice ní nàìjíríà kò dẹ̀ sí hmm. so ẹ má jẹ́ ká tara wa ẹ má jẹ́ ká tara wa equal right and justice ohun tí yorùbá gbé dání nìyẹn yorùbá nìsan ẹ ṣe gan ẹ ṣe gan sir. So ti bẹ́ẹ̀ ni ẹ ṣe o that's just it ẹ ṣe simple. àtìlẹ́ olúwa wọ́n wá ń ṣe lè rìn ní ẹ gọ́dẹ̀ yìí lọ́tọ̀ dùn kó tó di pé a kú olórí ètò gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa. orin Fadé Brown ni olóòtú gbé lọ́wọ́ yẹn ẹ bá sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká sọ fún yín pé ayébọ̀bọ̀ tí wọ́n jẹ́ olóṣèlú tó pé APC ni wọ́n jẹ́ tọkàntọkàn olóṣèlú tí wọ́n jẹ́ wọn ètò ṣe PDP o olóṣèlú tí wọ́n jẹ́ APC ni wọ́n DJ Babs J dúró fún pé Yorùbá Nation now ìlérí kan wà ń bẹ tán méjèèjì lé síra wọn Yorùbá Nation ní pé lágbára Ọlọ́run títí December ká mọ̀ retí orílẹ̀-èdè ayíbọ̀bọ̀ wá ní tó bá di December tí wọ́n bá ti gba orílẹ̀-èdè kí DJ Babs mọ̀ wá sínú studio ń bímọ o DJ Babs náà wá ní tán bá dẹ̀ ti gba Yorùbá Nation àwọn fẹ̀rẹ̀ ayíbọ̀bọ̀ studio mọ̀ ọ̀rọ̀ wa di pé oṣù kẹwàá ti ń lọ báyìí. kò yé wọn yóò yé wọn lọ́la. kò sí wàhálà. ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa kínní kan ni mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ dájú pé oníkálukú pẹ̀lú opinion ọkọ̀ ẹ̀ àwọn tó tẹ̀lé labour party opinion tiwọn nìyẹn àwọn oní apc àwọn oní pdp oní yorùbá nation náà dẹ̀rẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé wọ́n ṣe ń polongo yorùbá nation opinion tiwọn náà nìyẹn ìtawá mọ̀ ni pé. Yeah láàrọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn sọ àwọn kan ní ológun náà máa gba kínní yẹn last oníkálukú kan gẹ̀ẹ́sì náà ni ètò dá mi lójú ni pé by this time twenty twenty three nínú kí Yorùbá nation ṣẹlẹ̀ nínú kí Tinubu wọlé tàbí kó jẹ́ pẹ́ lómi ní bóde ṣe pológun náà ni mọ̀ pé ń ṣe by this time lọ́dún tó ń bọ̀ ìka ti ṣẹlẹ̀ ń àdúrà wa ni pé eléyìí tó bá máa ṣẹlẹ̀ ẹ̀mí tiwa ò ní bá lọ tẹbítẹbí taratara ẹ dágbére fún fans yìí o pé ká tó pàdé yín jọ tọ́sídẹ̀ẹ́ tó ń bọ̀. ẹyin fans mi ẹ àwọn fans àwa ok <laughs> ẹ gbogbo ẹyin tí ẹ ti ń wò wá látìgbà títù ti bẹ̀rẹ̀ ẹ ṣeun ẹ kú ìfẹ́ tí ẹni sì wá pátápátá ẹ ẹ má jẹ́ ká fìjà ṣe o ẹ jẹ́ ká fìfẹ́ ṣe nítorí pé wọ́n ní pé ìfẹ́ borí ohun gbogbo lágbọ́rọ̀ ọlọ́run ẹ̀yin láwọn mọ̀ bá o àwa náà ni ẹ ò mọ̀ rí ẹ wọ́n ní fìkankan ni wàá ṣe àwátì láṣẹ ìdùbàrẹ̀ kó tó tátùjọ máa pàdé orúkọ ṣojú ṣùgbọ́n fẹ́ padà Abímbọ́lá Ọlágbájú tí gbogbo yẹn mọ̀ sí ayébọ̀bọ̀ ayé kan global kan náà ni ayébọ̀bọ̀ international. tó gbogbo ẹ̀yin yẹn má gbàgbé ẹ bá a ṣe ń kú lórí tẹ lórí Facebook tẹ ń wò wá yìí ẹ má gbàgbé pé QH radio ìyẹn rédíò wa gangan ẹ̀yin tẹ́ ẹ bá tí ní app yẹn lọ́wọ́ torí pé twenty four hours la fi ń wà lórí rédíò ẹ rí i pé lórí Facebook sí àti lo two hours àti ń lọ ṣùgbọ́n rédíò wa gangan QH radio tẹ́ ẹ bá fẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà twenty four hours ni oríṣiríṣi àwọn orin yorùbá lọ́lọ́kan òjọ̀ kan bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan wà tó jẹ́ pé orí rédíò ni wọ́n ti ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì ní app yẹn lọ́wọ́ ẹ lọ sórí play store ẹ download QH radio lórí play store yín fẹ́yìn tẹ́ ẹ android àmẹ́yìn tó jẹ́ pé ẹ ń lo iphone ẹ lọ sórí apple store ẹ lọ download QH radio in fact bàbá ṣe ń parí sínsìnsìn ẹ rí oríṣiríṣi àwọn orin tó ń lọ lọ́wọ́ àwọn orin Yorùbá lọ́lọ́kan òjọ̀ kan twenty four hours operation ni o ẹ lọ download ẹ ẹ̀yin tẹ̀ landroid ẹ lọ sórí play store ẹ download QH radio kẹ́ máa gbádùn music for twenty four hours àtàwọn ètò míì lóríṣiríṣi tá à ń ṣe ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń lo iPhone ẹ lọ sórí Apple Store ẹ lọ download QH radio kẹ́ máa gbọ́ gbogbo àwọn music lọ́lọ́kan òjọ̀ kan ẹ̀yin DJ Babs. àbá ẹja lórí ẹdá gbére. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò lénìí àwọn tí wọ́n gbọ́ wa àwọn tí wọ́n wò wá live lórí Facebook adúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ olórí adáǹdàtàn ni lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká jọ ṣe ẹ ti mọ ìgbà tá à ń wọlé tá bá dẹ̀ ti wọlé ó máa fún yín notification tẹ́ bá dẹ̀ ti ń rí ẹ máa bá wa ṣí ẹ lágbára ọlọ́run. ẹ Yorùbá Nation lèmi sì wà mo sì wà digbí kò sí nǹkan kan tó yí mi lọ́kàn padà ẹ wá fi wọ́n lẹ̀ jẹ́ kó máa kọrin ọ̀tẹ̀ kó máa kọrin. wọ́n ní kò yé abikilẹ pé òun lè ṣe. ọ̀tẹ̀ kọ kò yé wọn. káwá wọ ẹni tó máa yé sẹ́ẹ̀rì tí ò wá yé wa yẹn á wá padà yé ẹ̀yìn náà nígbà tí tásìkò bá tó lágbọ́rọ̀ lọ́hùn election tó ń bọ̀ o bóde yorùbá nation ta fẹ́ gbà o á bá wa láyé á bá wa láàyè tó bá wa fagídí níwọ̀n ní fún wa tó jẹ́ election náà ni ẹjọ́ nítorí ọlọ́run àfẹ́ àfẹ́ àfẹ́ kó èèyàn kankan ẹ ìtẹ́ bá ti rí i pé wọ́n bẹ̀rẹ̀ bò lọ yàgò wọn ẹjọ́ para wọn ẹ má jẹ́ ọ̀pá yín ẹjọ́ para wọn ẹ má jẹ́ ọ̀pá yín